bàbá afọ́jú kan ló wà nígbà kan bàbá yà mọ́ lọ sọ́jà alẹ́ láti lọ ra nǹkan tí ó jẹ àmọ́ láti ilé bàbá yìí sí ọjà tòun tọ̀pá rẹ̀ lọ́wọ́ gbogbo ọ̀nà yìí ni bàbá ti mọ tó jẹ́ pé kò ní ṣubú tí ó fi lọ tí ó fi bọ̀ bó ti fọ́jú tó ohun tó wá ṣàwọn ará ìlú ní kàyéfì ni wípé bí bàbá bá ń lọ sọ́jà tòun tàtùpá rẹ̀ ni kò sígbà tí ó lọ tí ò ní fa àtùpà dání alẹ́ ọjọ́ kan làwọn ọmọ kan wá bí léèrè wípé kẹ́ ẹ pẹ́ bàbá o a mọ̀ wípé ẹ lójú tẹ́ fi ń ríran àtùpà tẹ́ wá fà yìí kò wúlò fún yín kí nìdí gangan gan bàbá ni lóòótọ́ ni mo fọ́ lójú tèmi ò sì ríran tó jẹ́ pé àtọ̀sán àtalẹ́ òkùnkùn ò ṣe mí ní nǹkan kan ṣùgbọ́n ẹ̀yin èèyàn tó kùn tẹ́yìn ń ríran ìtorí tí ni mo ṣe ń fa àtùpà dání kẹ́ ẹ mọ́ lọ ta lùmí kó má di ohun tí ń ṣubú ni mo fi ń sọ pé nílé ayé ń bí bá a bá ń gbègbè ayé àfẹ̀mí nìkan yìí nǹkan bámúbámú ni mo yóò kò sí ohun tó kàn mí kan ọmọ ẹlòmíì ó ṣeé ṣe kí wọ́n tì wá ṣubú o bó o bá ti ń ro tiẹ̀ mọ́ ro tàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ mọ́ kí wọ́n má bàa tì ọ́ ṣubú lójijì ronú sí dáadáa.